àgbàlámù àléékùn ìgbàkúgbà tẹ́yìn òbí bá pinnu láti fọmọ yín sílé kéwu ó sì jágbàlagbà ló pinnu fídọ̀ láti tẹ̀síwájú lẹ́nu ẹ̀kọ́ ẹ̀ ó yẹ kẹ́ ẹ wòye sáàyè téèyàn tí mu mi ìmàmú rẹ̀ ń gbẹ láláìsí ní fásitì ṣòfò. ìwọ̀n yìí nílé ẹ̀kọ́ ọmọdé rọ́tà tó ahli sunnati wal jama'ati lid dirasati al islamiyati wal arabiyya àdábàdà ìlọrin fi ṣe gbẹ̀mí tẹ̀ lọ́jọ́kọjọ́. ẹ̀kọ́ kéwu kíké níbàámu pẹ̀lú alukur'ani òun súnà. kákẹ́kọ̀ọ́ yóò fi mójútó rẹ̀ tolúwọba Allah yóò sì kú kẹ́kẹ́ bọ́ níranran ìwọ ọmọlúwàdù. àmójútó tó péye ń bẹ ní sẹ̀pẹ́ àyíká ibẹ̀ wù yìí. àgbékalẹ̀ madrasatu ahli sunna wal jamaa wà níbàámu pẹ̀lú àjẹ ètò ẹ̀kọ́ ìpele kọ̀ọ̀kan. bí ìpele ibtidai lẹ́tọ̀ ẹ̀kọ́ kíkọ́ wọn lójoojúmọ́ àyàfọ́jọ́ àlàmísì àti jímọ̀ ẹ̀kọ́ yá kùránì ìyẹn tàfíìdùl kùránì náà máa ń wáyé láàrin aago mẹ́rin ọ̀sán sí mẹ́fà ìrọ̀lẹ́ alustaz abdulfatai sarumi lolùdásílẹ̀ ilé ẹ̀kọ́ ọ̀hún tọmọdé tàgbà tọkùnrin tóbìnrin títí lórí ìyàwó lọ́ọ̀dẹ̀ nílẹ̀kùn madrasatu ahli sunna wal jamaa yìí sílẹ̀ fún ó àyíká umu faisal central mosque adábàtà ìlọrin kwara state nílé ẹ̀kọ́ náà wà ládojúkọ alájà ìyàbọ̀ orin ọ̀yìn ládábàtà nílọrin pẹ̀lú zero eight one zero three 35154903351545 مدرسة أهل السنة والجماعة أدابا دايلوريني إتسواجو الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهده الله فلا مضل له من يضلل فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن أصدق الحديث كلام الله وأحسن الهدي هدي محمد صلى الله عليه وآله وسلم وشر الأمور محدثاتها إن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أدعوك فون الله وبا أتريك أتي إجارون فون النبي ومحمد وقوى أرى إلي النبي وصحابه وبنتي أنت أنا النبي صلى الله عليه وسلم أبلون كفيك، fi ìkẹ́ كفي a tọrọ yìí kò fi kárí gbogbo wọn gbogbo àti à ń gbé ètò ad-dinu ورحمة الله وبركاته ibi tí ma sọ̀rọ̀ lélẹ́rẹ́ lónìí tòun náà ni al-adab al-islamiyya tí mo ń bá lọ tòun náà ni màá ma bá lọ kàmọ́ ní ní al-adab jiran ẹ̀kọ́ bá ṣe máa ń lò pẹ̀lú alábàágbé ẹni alábàágbé aládùúgbò ẹni tí yẹn ń gbé bóyá nílé sẹ̀ǹtì ẹ̀jọ́ ń gbé ní ibi iṣẹ́ sẹ̀ǹtì ẹ̀jọ́ ń gbé ibi tí èèyàn ti ń tajà gbogbo la ṣe gbọdọ̀ máa ṣe lórí Islam ẹ̀sìn tí ó bù háyà ni ẹ̀sìn tó ṣe pé kò kó nǹkan kan láláì fọwọ́ kàn kọ pa kankan tì láláì ní fi ọwọ́ kàn nípa gbogbo tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ àmọ̀rẹ́ ayé wa ní bákan náà tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ẹ̀sìn wa ẹ̀rọ Islam ó ní kàkún fún ọmọnìyàn ó ní kàkún fún àlàáfíà débi pé tí èèyàn bá máa bí a ń ṣe ń lò pẹ̀lú ara ẹni ní alábàágbé ẹni ní aládùúgbò ẹni sọ láti ibi yẹn ó lè da odidi ìlúrú sòrúfà Islam fi ń mú láti ibi pé láti ibi tó jẹ́bi tó lọlẹ̀ jù wípé bẹ́ẹ̀ ṣe lù pẹ̀lú ara yín lélẹ́yìí o so aya al-Qur'an tabawo suratu nisa aya thirty so suratu nisa aya 36، six ó hàn bẹ́ẹ̀ tọ́lọ́wọ́n bá ó pàṣẹ Allahu akbar ọlọ́wọ́n bá ní a'udhu billahi minash shaitanir rajim ọlọ́wọ́n bá ní wa'budu Allaha wa la tushriku bihi shay'a wa bil walidayni ihsanan wa bi dhil qurba wal <clears throat> والجار ذي القربى والجار الجنبي والصائب بالجنب والجار الجنب والصائب بالجنب وابن السبيل وما ملكت أيمانكم إن الله لا يحب من كان مختالا فخورا يعني الوباء في ولا رجاء ونمقعين لا شيء واعبدوا الله أسمي ولا تشركوا به شيئا ẹ gbọ́dọ̀ ṣẹbọ rárá pẹ̀lú èmi ọlọ́run ọba gbà tó pàṣẹ àkọ́kọ́ tán báyẹn ó ní wa bil walidayni ihsana ẹ ṣe dáadáa sí òbí yín méjèèjì wọ́n ní wa bi dhil qurba àwọn tó bá tún súnmọ́ yín ẹ ṣe sáwọn náà wal yatama ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí wọn wal masakin àwọn aláìní ẹ ṣe sí wọn ẹni pé gbogbo bí tẹ bá ti rí ọmọ òrukàn ẹ ṣe dáadáa sí i bí tẹ bá ti rí aláìní ẹ ṣe dáadáa sí wọn wẹ̀lìjáàrì rílkùrùbà olúwa ní aládùúgbò tó súnmọ́ ni aládùúgbò tó súnmọ́ ni ẹni gbọ́dọ̀ ṣe kọ́ ń tó gbà tó ní wọ̀bẹ̀l wálidayni ihsana ẹ ṣe dáadáa tóbi méjèèjì àwọn àkọ́kọ́ nù nínú dáadáa tí yẹn ń ṣe bákan náà wọ̀bẹ̀l rílkùrùbà àwọn tí wọ́n jẹ́ àwọn mọ̀lẹ́bí rẹ̀ àwọn àbúrò bàbá rẹ àwọn àbúrò ẹ̀yìn àwọn ẹ̀gbọ́n bàbá rẹ àwọn ọmọ ẹ̀gbọ́n bàbá rẹ tẹ̀yọ jẹ́ cousin ṣe dáadáa sí wọn àwọn ará lẹ́yìn ṣe dáadáa sí wọn bákan náà wẹ́lìyàtà máa àwọn ọmọ òrukàn wẹ́lìmẹ̀sàkín àwọn tálíkà tí wọ́n rí jẹ tí wọ́n rí mu wẹ́lìjẹ́rì dílkùrùbà náà àwọn aládùúgbò tí wọ́n súnmọ́ ni ìyẹn nípa àwọn mọ̀lẹ́bí tí wọ́n tẹ́ àjọ ń gbélé papọ̀ hàn àwọn tó ṣe pé aládùúgbò ni wọ́n tí ilé wọn súnmọ́ ilé wa ṣẹ̀pá àwọn èèyàn ní ìsìn tán bá kó lọ sí àwọn ilé tí wọ́n lọ lè kọ́ tí yẹn bá ń gbé pẹ̀lú ara ẹni ọ̀nà méjì yẹn máa ń gbàgbé pẹ̀lú ara ẹni ìyẹn máa ń gbé pẹ̀lú ara ẹni tó ní pé àmọ̀lẹ́bí mi lélẹ́yìí tó bàbá rẹ̀ àti bàbá inú ilé tiwa náà rèé agboolé ọ̀tọ̀ọ̀tọ̀ ni ẹ̀sùn mọ́ra yín náà nìyẹn aládùúgbò ni ṣé dáadáa tó burú àwọn ẹni wọ̀nyí wẹ̀lìjẹ́rì lè jóná àwọn tó ṣe pé alábàágbé àmọ́ tí wọ́n jìnnà sí ni aládùúgbò tó jìnnà ìgbà táwọn afá bá ń ṣe àwọn aládùúgbò tó jìnnà tó bá ń ṣàlàyé rẹ̀ wọ́n ní alìjárò zuljónúb òun náà ni albàáìdò ànkẹ́fìlìjìwárì awin nasab aládùúgbò ni àmọ́ àdúgbò tí wọ́n ó tún jìnà sí yín ṣe àpá àwọn iléèwé mọ́tò pé fẹ́ tóbi ilé mẹ́wàá tẹ́sí mara yín ládùúgbò tí pé agboolé kan náà tẹ́sí agboolé bí ojúlé mẹ́wàá lẹ́yìn fẹ́ hàn ó jìnà sọ́dọ̀ wá díẹ̀ tẹ́sí mara yín tó ti dáadáa tírú àwọn ìyẹn náà wọ́n tún ni wọ́n sọ́ọ́hìbí bẹ́lẹ̀jàmbì ṣùgbọ́n táwọn afá ń sọ̀rọ̀ sọ́ọ́hìbí bẹ́lẹ̀jàmbì wọ́n lè mánà ar-rafiq fi safar ẹni tó ṣe pé ẹjọ́ wà lẹ́gbẹ̀ẹ́ ara ṣe dáadáa sí i ṣùgbọ́n mọ̀ kára nínú rìn àjò ṣùgbọ́n kan náà àfà tó ní wọ́n sọ ibùbẹ̀lẹ̀ jẹ́ǹbì pẹ́ tó ń jẹ́ bẹ́ẹ̀ òun náà ni azọ́ọ̀jà wọn ní ìyàwó yẹn náà tó máa ń jẹ́ bẹ́ẹ̀ ṣe dáadáa sí ìyàwó rẹ̀ ṣòbú ló ṣe wà tó ní jẹ́ ẹni tí ìyàwó rẹ̀ ọmọ pé èèyàn rẹ̀ ni ọkọ mi pẹ́ni tó ń ṣe dáadáa lọ́kọ mi ṣùgbọ́n kan náà ọlọ́run bá tó ó ti há lórí ìrìn àjò tẹ bá rí ẹ̀sánú rẹ̀ ṣe dáadáa sí wa ma malakat aymanukum kódà àwọn tó wá ṣe pé abẹ́ ìkápá yín ni wọ́n wà tí wọ́n jẹ́rú ni àbájọ́ ọmọ ọ̀dọ̀ tí wọ́n ń ṣe lọ́ndà yín so ẹ ṣe dáadáa sí wọn ọlọ́ni inna Allaha la yuhibbu man kana mukhtalan fakhura ìfẹ́ràn torí kò sí tí wọ́n fẹ́ mú yẹn mọ́ ṣe dáadáa sẹ́ńtọ́ ẹ kéèyàn ṣe sí fáàrí ìyànràn ahun náà ni wọ́n ń fà torí wa ló wọ́n fẹ́ràn láwọn tó bá rí báyìí tó káfí lè máa bí alábàágbé aládùúgbò bó ṣe pàtàkì tó tó fi jọ pé dandan ni a gbọ́dọ̀ mọ ẹ̀kọ́ tá a fi bá aládùúgbò lò wallahi Ànábì sallallahu alaihi wasallam ó sì lọ ìgbàgbọ́ ìgbàgbọ́ Hmm. tí èèyàn fi ń jẹ́ ẹni ọlọ́run tí wọ́n fi ń jẹ́ mùsùlùmí gidi ànábì sì lọ ọmọ bíi pé wàláì tó ò bẹ́ẹ̀ lè fi dára sáládùúgbò rẹ̀ èyí ṣe mùsùlùmí gidi èyí ṣe mùmìnì gidi ànábì sallallahu alaihi wasallam nínú àdéhùn àdéṣọrẹ yìí ànábì sallallahu alaihi wasallam wọn ni ànábì kan sọ wáyé pé ń jọ kan ni wallahi la yu'minu wallahi la yu'minu wallahi la yu'minu ànábì ni mo fi ọba tó dá mi búra ẹ̀wọ̀n kan ànábì ni mo búra ẹ̀mẹ́kàlà ànábì ń sọ̀rọ̀ yẹn pé ẹni yẹn ò ní ìgbàgbọ́ ẹni yẹn kò kí ń ṣe mùsùlùmí gidi ẹni yẹn ò kí ń ṣe mùsùlùmí gidi kì í ṣe mùmìnì gidi ah ṣùgbọ́n tánábì sọ̀rọ̀ yẹn lẹ́ẹ̀mẹ́ta ànábì bá dákẹ́ ẹ̀rẹ̀ àwọn ọ̀nà ìgbà pé àkíyèsí èèyàn láti gbọ́ nǹkan tí yẹn fẹ́ wí nù àwọn sábà wá ní ah wa man ya jaruhu bawa'iqahu òun lẹ́nu tó ṣe pé aládùúgbò rẹ̀ wọn ò fọkàn balẹ̀ lórí aburú rẹ̀ ikú wọn lè pa aláburú ẹni tí bá ń ṣe aburú fáládùúgbò ìtọ́mọ̀ rẹ̀ náà ẹni tí bá ń ṣe aburú fún àwọn tánjọ́ ń gbé ládùúgbò ẹ̀rẹ́ tó rí eléyìí kò mu rárá kíyàn jẹ́ ní tí ń ṣe aburú fáládùúgbò rẹ̀ tó kan náà anabi sallallahu alayhi wa sallam anabi tẹ́ bá tó fẹ́ mọ èèyàn rẹ̀ láyé àràǹtà ìfìmọ̀ dé ìyàn rí mà anabi sallallahu alaihi wasallam àdìsí abdullahi bin amr bin aasi anabi ni khayrul ashabi inda allahi khayrun um li sahibihi anabi tá a bá ń wá ẹni tí ó lóore jù láàrin àwọn èèyàn òun náà lẹ́nu tó bá ń da sọ́rẹ́ rẹ̀ ní tó bá da sẹ́ni tí wọ́n jọ ń gbé ní tó bá ń dajọ́ ní tó jọ ń ṣe wa khayrul jirani inda allahi khayruhum li jarihi tàbá ní talent tó dájú ní alábàágbé tó ní àtàlọ́ da lọ́dọ̀ ọlọ́run òun náà ni ẹni tó bá dá sí ẹni tí wọ́n jọ ń gbé kódà bí ẹni yé ṣe mùsùlùmí bẹ́ẹ̀ ni ẹ̀ṣẹ̀ lẹ́sẹ̀ kan náà dá sí ẹni tẹ́ ń jọ ń gbé ní ìdápé ọmọ ènìyàn làwọn ẹni tẹ́lẹ̀ yìí sọlẹ̀ yìí ní tí ẹ̀sìn ti wà tó kọ náà láàrin yẹn tó mọ́ wa sọ pé ẹ ike àwọn alábàágbé ó ẹni tá àmọ́ra wa rí ẹni tá a jọ ṣe déédéé kan náà ẹni tá a jọ ṣe lẹ́sìn kan náà kọ́ ọ mọ́sàbúrú fún káyè mọ́sàbúrú fún yàn mọ́sàbùsí fún yàn mọ́ wò pé wọ́n lágbára pé ìrùkù táwa wà yìí sírò àwọn tó wà ń bá gbé ní ọmọ wa sàbùsí fún wọn wàláì kọ̀ bá mu. sọ al-Hasan al-Basri alayhi rahmatullah oní laysa hisnul juwari kaful adha anil jar oní ẹlòmíràn rò pé n ti ń jẹ́ pé èèyàn ń bá èèyàn gbé dáadáa wọn ni kó o má ṣàbùrù fún ṣe pa tọ́lẹ̀ kan pé kí wọn má ṣàbùrù fún yàn kò tó wà mọ́ síbẹ̀ wọn ni àmọ́ walakin husnal jiwari asọ́bùrù ẹlẹ́dà mìnàlìjáàr ní ti ń jẹ́ pé yàn ń bá yàn gbé lọ́nà tó dáa ṣe ó sábúrú fẹ́ nìyẹn nìsín wọn ni aṣọ rí pé ìfaburú kan ìṣàbùrù fífún ìdétọ̀ rẹ̀ ìdébí nǹkan rẹ̀ so wọ́n ní àmọ́ tí wọ́n ń jẹ́ pé yàn ń bá yàn gbé dáadáa yẹn ò ní tí ń jẹ́ pé èèyàn ń ṣe dára sáládùúgbò òun náà ni asọ́burú alẹ́lẹ́dà nínú ìjáàr sáládùúgbò bá wá ń ṣe àbòsí fún ọ kó wá ṣe sùúrù ẹ̀ńtẹ́jọ́ ń jòkó tira yín ń ṣàbòsí fún ọ ṣe sùúrù ẹni tí ẹ̀ńjọ́ ń gbé papọ̀ ó ń bù ọ sí kó wá ṣe sùúrù á wọ̀n yẹn lọ́mọ dá lọ́dọ̀ ọlọ́run ọba wọn wọn lọ dá torí pé wọ́n ni òun jẹ́ ẹni tí ń pèpè sí àlàáfíà láwùjọ náà sẹ́ńtò ń gbégbé gbéṣẹ́gbé kó burú kó burú kó burú kó burú kó burú tó ń sì ń sa burú fún ọ̀hún tí wọ́n wá ń ṣe sùúrù ẹ̀rí pa burú wọn ní lókè wọn. àmọ́ pé ó sa burú fún ọ wọn náà wá dìde pé èmi yóò sa burú fún àdúgbò kan máa gbóná ni. sẹ́ńtò ẹ̀jọ́ ń gbé gbogbo ibi tẹ́ wá ń gbé wà di àdúgbò tó gbóná tó bó ṣe lè wò kí àdúgbò yẹn kó rí bó ṣe lè wò kádùgbò kí àdúgbò yẹn kó lajú so bẹ́ẹ̀ wá ni ìgbépọ̀ pẹ̀lú ara ẹni bẹ́ẹ̀ náà ni oríṣiríṣi ìnira bí ṣe mọ yàtọ̀ sí rẹ ni àwọn tó ń gbé ní ẹ́sẹ̀tì onírú ìnira tó máa ń kó bára wọn àwọn tó ń gbé ní family house onírú ìnira tó máa ń kó bára wọn kọ́lá àwọn tó ń gbé lóko ìnira tó máa ń kó bára wọn àwọn náà mọ̀ lọ́tọ̀ọ̀tọ̀ tó àmọ́ bó ṣe lè wò kórí ìnira náà nìnira ò máa jẹ́ ìnira nìnira ò máa jẹ́ so kọ́lá ń gbà mí ara pé ìyẹn mọ̀ ń ṣá ìyẹn mọ̀ ń nílẹ̀ ńlá ń gbà mí gan ni pé kọ́lá ewu àwọn kí sound system ìnira ló jẹ́ fẹ́lú mi kọ́ jẹ́ pé nìkan wá ń ṣe bẹ́ẹ̀ àbí ń lọ ẹ̀rọ aláta ẹ̀rọ ta tí ó mọ owó sí ọdún orí tó ní rí kíní ó ó kò wá pé ah ah bí òun wá ní báyìí ní kò wá mú sùúrù wàláhì ládà rẹ̀ kò kéré so tọ̀ ẹ ti ká wá wò pé kí ni bóun la ṣe máa wá ń lo ẹ̀kọ́ pẹ̀lú tó bá jẹ́ aládùúgbò bóun la ṣe máa ń lò pẹ̀lú aládùúgbò yàn àwọn kọ́ ni pé tabda'uhum bis-salam tó bá ti rárá àdúgbò rẹ wọ́n ní ọkọ̀ òkú jẹ́ kọ́kọ́ sálámà sí jẹ́ kọ́kọ́ kì aládùúgbò mi ni ah salamu alaikum tó a kí mọ́ mi ni mùsùlùmí ni ṣùtọ́ apẹ́ tí kìí ṣe mùsùlùmí ni ah good morning ẹ káàrọ̀ báwọn ṣe dáadáa lẹ́wà kankan sọ bí islam ṣe la kalẹ̀ nù so bí anabi sọ̀rọ̀ sọ́làm ṣe ní ká ṣe nìyẹn so kọ́kọ́ kí aládùúgbò rẹ̀ tó bá sì kí ọ dá lóhùn mọ́ òkúrú àwọn wọlé wà nípò lálálòtọ́ tó jẹ́ pé aládùúgbò ti ń bọ́ gbé ẹni tó jẹ́ pé òun sí nípò ni mọ́ràn pa ìkẹta ni tí kò wá rí mi ni tó kò bá mu wọ́n ni ọkọ̀ọ̀kọ́ mọ́ gbìyànjú kí wọ́n kọ́ lọ́kọ́ fẹ́ mọ́ kíyàn so bákan náà wọ́ta ahad ahawala omin hinin lè àkàrọ̀ ẹ̀rí ẹni tí wọ́n bá rí fi ọmọ pẹ́ mọ́ ń parí láàárọ̀ láàárọ̀ so ó wá rí ah, so ló lè béèrè rẹ̀ ló lè béèrè rẹ̀ kódà kó jẹ́ pé ibi tí àwọn friends ẹ̀fọ́ àdúgbò mi bẹ̀tọ́ pé friends náà ti fi cover ara wọn àwọn ìlú mi ti lọ lè fẹ́ra wọn mọ́nú mọ́nú tó ní agbára kì í ṣe yín nìkan o friends tó ní agbára nìkan gan wọ́n tó fi wáyà báàbù wáyà tó pé àwọn electric kìíní ni wọ́n tó fi sí ah ah wọ́n gan o ti kó àgbákò bára rẹ̀ kó tó di pé àwọn tí ó kó àgbákò kan tó bá dé bá báyàn gan so àwọn gate tó pé ti àgbákò gate so tó bá rí báyẹn náà máa bí ìrírá pé irú gate tó gbóyún ṣe náà nù máa béèrè ọ̀nà tó bá wà pé èèyàn máa ń gbà béèrè ara ẹni béèrè rẹ̀ pé àwọn kan ní mo ti rí àwọn ẹni yìí níbọ̀ mi ti pẹ́ nì tí kò sí nǹkan ṣá kankan báwọn wàláhì ara ti Islam kọ́ wa nù ara ti ń jẹ́ pé èèyàn kí aládùúgbò yẹn náà nìyẹn kàtà àti ìjọpẹ́ lòmíì ìbágbé ẹlòmíì gan ẹ̀rẹ̀ àwọn ilé kọjú sí mi kọjú sí ọ ni ṣèkọ́ni jọ ń gbé papọ̀ aládùúgbò náà lẹ́ ń jẹ́ alábàágbé náà lẹ́ jẹ́ ìwà ìpẹ̀lẹ́ o ṣe dáadáa ní nǹkan kan ní kìí náà ni so àti òsì ẹ̀kọ́ kò sí ẹ̀kọ́ jùlọ mọ̀kàn ní kí wá kìí náà lọ́nà ni wallahi ara bí èèyàn gbé èèyàn lẹ́kọ̀ọ́ pẹ̀lú aládùúgbò yẹn nù ẹlẹ́ẹ̀kejì òun náà ni iyadatuhum indal marid tí wọ́n bá gbọ́ kó wá rẹ aládùúgbò yẹn àbálàgbàgbé yẹn ìyẹn máa lọ lè ń sọ ìyáda rẹ ni ẹ̀rí wọn sọ pé ziyara wọn ní ziyara ìyáda ìyáda ni pé ọ máa lọ lálọ tún lọ lálọ tún lọ sókè mo tún ni wọ́n tún wòye náà níbò ní ọlọ́run ṣàlẹ́fà jẹ́ ọmọ ọlọ́run wọ́n mú wá sẹ́ẹ̀tù hún indal masa'ib kí ni ọ̀rọ̀ aládùúgbò yẹn lọ́wọ́ ń gbà tí wàhálà bá ṣẹlẹ̀ tí nira bá ṣẹlẹ̀ tí aburú bá dé kí ni ọ̀rọ̀ lọ́wọ́ tó wọ́n sì ń gbélé o sì rí pé o lè ń bọ́gu olè ńlé wọ́n sì ń wò pé kò kú délé tiẹ̀ láà ṣe bẹ́ẹ̀ wàláì kódà tàbí kò jágúmọ́ wọn ni pé ó lé ó lé ó lè tó fi họ ṣùgbọ́n wọn ni wọn fún délé ti ní láà kọ̀dá sòrú ẹni yẹn tó bá ń ṣerú nǹkan báwọn sòkò lẹ́kọ̀ọ́ bá ṣe máa ń bá aládùúgbò ẹni gbé ṣùgbọ́n kan ta ni hatuhum bima yasurruhum aládùúgbò yẹn ìyẹn gbọ́dọ̀ mọ́ lọ lè kí nígbà tí nǹkan tó dùn nínú bá ṣẹlẹ̀ sí i ó ó ń ṣe ìyàwó ó ń ṣílé lọ́lẹ̀ kí wọ́n náà lọ́lẹ̀ bá wọ́n náà lọ́lẹ̀ bá lọ́lẹ̀ bá lọ́lẹ̀ kún lọ́lẹ̀ kún níbi ìdùnnú tó ṣẹlẹ̀ sí i so gbogbo nǹkan bá ti jẹ́ nǹkan àdùnnú yẹn náà gbọ́dọ̀ lọ́lẹ̀ kí ọkọ àìpẹ̀lẹ́ ọlọ́run forí sí ọ ọlọ́run yẹ kí dùnnú yọ kalẹ́ o so ojúṣe ni ẹ̀kọ́ ni pẹ̀lú àdúgbò yàn bákan náà wà ìhìdá ohun bímá tayassara min al kò sí tó burú bí pé lágbájá ń ṣe ìyàwó á jẹ́ lọ́lẹ́ bá ẹgbà ẹ̀bùn tí mo ní nì ah, ẹgbà five thousand naira yìí akọ́rẹ̀ mi ò ní tó báyìí one thousand tí mo ní náà ni ó ní mo ní náà ni eh, ọlọ́run jẹ ọlọ́run forí sí kankan wàláyé tí jẹ́kùn yẹn ń bára ẹni gbé nù ẹ̀kọ́ ìbára ẹni lónà gbẹ́nu ẹ̀sìn ọlọ́run ọba fi tó burú mbẹ́ tó bá kan náà àlè ètò àádé à ń kúlè máa yìí ó sì yìí báyẹn ṣe máa ń bára ẹni gbé ẹni tẹ́jọ́ ń gbé papọ̀ jìnnà sí gbogbo tó bá lè máa ní lára mọ́ fara mi mo ti mẹ́ńṣẹ̀ bí ẹ̀rọ lílọ lẹ́ẹ̀kan wàláyé tó bá lẹ́kọ̀ọ́ tó sì mọ̀ pé áàkì ah, ní yìí ẹ́ eh, kìí káwọn èèyàn sùn kò ní sọ pé irúṣẹ́ tó wọ́n yàn níbi tó wọ́n máa ṣe ń tọ̀hún tèrọ àhẹ́ ah, eh, ní sẹ́ẹ̀tì mí oníkà tó tó ikú tó bá ti bẹ̀rẹ̀ báyìí ní èèyàn gbádùn àbí sound system lọ́rọ̀ lé ọmọ play music tó kí ọmọ disturb àwọn èèyàn wọn ni àárẹ̀ ah, oyè láyé àwọn ń jayé ni ọ̀ jayé tó bá bá wọ láàmú rútẹ́ lómi tí ò bá láàmú nà ṣùgbúrú àwọn nǹkan yìí náà ni àbí kéèyàn ọmọ lọ lè ní aládùúgbò la bí ọkọ̀ ọmọ ṣèé fi ó tẹ̀ tán ìhóúnjálàbí àwọn jálàbí ẹni tí máa ń bá wọn gbé ó ṣe àgbákò pé jó nǹkan jó nǹkan jó nǹkan wọn wá jó gbogbo ẹ̀wọ̀n gbogbo àdúgbò mo wá rún fún un wọ́n wọ́n ni ó rí ah iṣẹ́ burúkú so bóun níṣẹ́ tí ó sì mọ ní àyàn lára pé pé wà ní ẹlòmíì lè sun ó lè jó nǹkan wákàtí mẹ́ta ẹlòmíì lè jó nǹkan látàárọ̀ dálẹ̀ ń ṣe òun ní ara òun ní àwọn ní àwọn èèyàn là irú eléyìí kò dáa ṣùgbọ́n asọ́fù ẹ̀zẹ̀lẹ́tìhìm wọ̀mùtálẹ́fẹ́tì àwòlẹ́bìhìm òun náà ni kí èèyàn ó jìnà sí láti máa tọ́bá ṣẹ̀yàn tẹnu wá ti di pé ah ti ẹmọ́ bínú kí wọ́n kájú kú òpin òjò kan tẹ̀ǹtẹ̀jọ́ ń gbé tẹ̀ǹtẹ̀jọ́ ń ṣe tẹ̀ǹtẹ̀jọ́ ń tajà tó ṣe nǹkan fún tó sì ní ẹmọ́ bínú so kájú kó mẹ́ gbàgbé rẹ̀ ẹ máa bá péjì mi lọ so pé ìyẹn ti parí nù sọ́mi ìyẹn ò lè ṣe kọ́mọ́ síra ẹni kọ́dọ̀ ẹ̀wò ìyá àti bàbá ìyá àtọmọ tẹ́jọ́ ń gbé papọ̀ òun náà ló bí o wọ́n sì máa síra wọn gbọ́ sọ́sì rí pé ọmọ àti bàbá wọ́n sì máa síra wọn gbọ́ bàbá àtọmọ wọ́n síra wọn gbọ́ ìyá àtọmọ wọ́n síra wọn gbọ́ wọ́n sì tún sẹ́tù rẹ̀ padà tòká tó wálé tẹ́ ẹ̀ mọ́ra yín rí tẹ́gbọ́n kálukú wá láti àyè ọ̀tọ̀ọ̀tọ̀ ní tòun kálukú gbọ́dọ̀ ní ìmọ̀ ṣàmójúkú fúnra ẹni ṣùgbọ́n asátúrò ala awratihim wa gaddul basar anna harinihim bákan tí yẹn bá rí láìfi rẹ̀ tó bá hàn àti rẹ̀ tú orí pé ah, nǹkan tí ń ṣe yí ọ̀dá mọ́tò polongo rẹ̀ pé sákíyèsí pé sákíyèsí kò fi bàtílò rẹ̀ tí a ń tẹ́ ń ṣe yíya ah, àkóso wá dáfa àkóso ah, wá bá mú rí ẹ̀sìn kaba ẹ̀sìn kaba ṣe mọ́ ṣùgbọ́n jù jù báwọn náà lọ sọ ara pé èèyàn ní ẹ̀kọ́ bá ṣe ń bá aládùúgbò lò nìyẹn sọ bákan náà ara ẹ̀kọ́ tó tó ń bẹ níbi ká tún bá aládùúgbò lò òun náà ní rọ́dọ̀l bá sọ̀rọ̀ ẹn maharimihim àwọn ìyàwó wọn ìyàwó ìyàwó aládùúgbò rẹ rẹ jù ẹ kalẹ̀ pẹ̀lú wọn àìmọ̀ báyàwó aládùúgbò ẹ ní sàwàdà ibi tí a ti àwàdà táburú tí máa ń bẹ̀rẹ̀ náà nu so márùn-ún jùmọ̀ obìnrin olóbìn àwọn ọmọ wọn obìnrin àyè máa bá wọn ṣàwàdà àwọn ọmọ tó ti tó lọ lé ọkọ tó ti di múndíá tó fi wọn ọmọ lọ́mọ kalẹ̀ gbogbo eléyìí tí máa ń da àwùjọ rú ni tí máa ń ba àdúgbò jẹ ni tó ti máa ń ba ibi tí wọn bá jọ ń gbé pẹ̀lú ara ẹni tí máa ń da àrùn ni bí Islam ṣe gbé kalẹ̀ nìyẹn so òfin tó de pé bí èèyàn máa ń rẹ jùlẹ̀ gbogbo obìnrin náà ló dé tá ládùúgbò ẹni náà ọlọ́ba ni ọ̀kọ́ mìíràn yọgbọ̀ dúnà mìíràn àbúsọ́rì wà náà bí sọ fún ọ pé ẹ̀yin ọkùnrin rẹ ojú ní kalẹ̀ sọ̀mí ń bábẹ̀ áwòlá ẹni tó jálá dúgbò rẹ kí lọ́wọ́ ọmọ ọjọ́ ìyàwó yàwó fún kí lọ́wọ́ ọmọ ìyàwó kìíní àyàwó rẹ fáìn àyàwó rẹ kí lọ́kàn pẹ̀lú سباكن لا رنتي ما فين لو كلو على دوبو يعني هنا اقراض ام المال وقت الحاجه انت بقى ني ديو يا لو ẹni kó ní bùkátà tó wó ẹ̀yà tọ́jú kẹ́ bùn náà ni ẹ̀bùn tó akọ́ ẹ̀bá lè bùn ẹ̀yà tó lè ní àwọn ọ̀nà tí Ànábì sallallahu alaihi wasallam tó là kalẹ̀ fún wa so Ànábì sallallahu alaihi wasallam ó سمحا إذا باع وإذا اشترى وإذا اقتضى nígbà tí ó bá rajà yóò rà pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà tí ó bá yáyàn ní nǹkan ó yáyàn pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ ìgbà tí ó bá san gbèsè yóò san pẹ̀lú pẹ̀lẹ́pẹ̀lẹ́ tó ká mọ yáyàn ní gbèsè ká yáyàn ní kéèyàn fẹ́ yáwó ká yá kéèyàn fẹ́ yá nǹkan ká yá bí wọn kan báyìí ọ̀nà tí Islam ń lálẹ̀ fún wa ni tó ṣe pé àti gbọ́dọ̀ ti ọ̀nà yẹn ẹlòmíì yóò mọ̀ wípé ah tó máa yáyàn lóhun ẹdẹ́ ó padà fún wọn ní kọ̀kọ́ náà mọ́wàá tì kọ́lá tó bá ṣe pé ah tí máa fẹ́ yára lówó nìsín pẹ̀lú báyẹn ti kọ́ mi lẹ́kọ̀ọ́ tó sọ pé ah n ti bá mọ̀ pé n bá lè bìyàn máa yáyàn tó bá dá padà tọ̀ lọ́tọ̀ mi lọ́rùn tí ò bá dá padà tó gbúrò àwọn eléyìí ọ̀nà tí Islam ń Islam fi kọ́ alẹ́kọ̀ọ́ ní káfí lè pẹ̀lú àdúgbò ẹ̀rí pé aládùúgbò tó ṣe pé ìnira bá tó wá báyàn ní ọ̀dọ́ kan yá mi lówó tí wọ́n sì yá ẹ̀rí pé kò ní bí ìlú abúrú ẹnìyẹn láéláé so kò ní níkùn rẹ nìyẹn lọ́kàn so yóò pé ah ẹni yìí kà ẹni yìí kà mí kún so bí Islam ṣe kọ́ wa ní bí ní láì tààlà tó bá di ní ọjọ́ mẹ́jọ tòmá tó máa bá a lọ bí a ṣe máa ń lò pẹ̀lú aládùúgbò ẹ̀ ló fẹ́ kí àwọn kọ́ọ̀lù tí a bá rí kí á gbé àwọn kọ́ọ̀lù kan ti yẹ wọlé naam zero eight one zero eight five zero one three seven one waaleykum salaam wa rahmatulah waaleykum salaam wa rahmatulah barakatu. naam ẹ káàbọ̀ àgbàgbọ́n ìtòkùtò ìlú fún wa lọ́wọ́ balẹ̀ fún ìlàkàtà. Àmì ìjọba. Ìyàwó béèrè dáńtọ́ tí mo kàn ló béèrè mú pé ní gẹ́gẹ́ bí ẹni tó bá máa ṣe dáadáa sí aládùúgbò wa. Ìrẹ̀jẹ̀ hmm. aládùúgbò ta ni fún ẹni yóò ti kú ojú ẹ̀gbọ́ pẹ̀lú sún náà. Hmm. Ẹ̀dákùnrin jẹ́ alẹ́sí dáadáa sí ìrìn níta ara rẹ̀ tó jẹ́ pẹ̀lú rẹ̀ náà. Hmm. Ṣé rí aládùúgbò tó ṣe pé ó ń ṣe ẹbọ pẹ̀lú ọlọ́run ọba? Yín ò ní ká má ṣe dáadáa sí i. Yín ò ní ká má ṣe dáadáa sí i. Ṣé ẹni tó kó tó ní tí yẹn fi lè jìnà sí ẹni báwọn ní pé tẹ̀yìn bá rí pé eré ìlè kó aburú yẹn hàn àbí èèyàn rí pé aburú rẹ̀ yìí tábà ti jìnà sí yóò jáwọ́ kó ń bi aburú tí ń ṣe yìí tí gbogbo àtàwọn pé ah ní tó ṣe yóò dáa ṣẹ́rí ara pé èèyàn sí ara sáládùúgbò ní pé tí ìbá rí pé ń ṣe bọ̀ òun kí owó ẹ̀yìn aládùúgbò kẹ́ dìde sí kẹrọ lè bá kí á kí ló tẹ̀ ń ṣe kẹ báyìí ah Wàlékún sàlám tó làbà káàtì. Ẹ ti ìjẹ̀jẹ́ tí mo lọ kọ́ ọ̀rọ̀. Lákùn bèrè tó mi náà ní nípa ipa dáadáa ní káṣe pẹ̀lú àwọn aládùúgbò. Hmm. Alájọgbé wa tọ́jà nígbà àmọ́ ipe iṣẹ́ tí ń ṣe iṣẹ́ ni tó wọ́n hmm. ti kàn fáwọn kan jálàbí lọ. Hmm. Ní ijó jíjó lójú abá ìdára náà rẹ̀. Kí rẹ̀ níbẹ̀ wá lọ ìrìn àjò kọ́ wá dé kọ́mọ wá bùn wá ní kúlí bùn wá ní kankan. Ìjà nígbà ti gbà. Nígbà mi kan nínú àwọn tàbí tọ́ba wá fún bí ẹran kan ní ìtumọ̀ náà rẹ̀ sí ọjọ́ ìlú ọ̀tá mẹ́rin ẹ má gbà nǹkan lọ́wọ́ rẹ̀ má gbà nǹkan lọ́wọ́ rẹ̀ ṣe irú ní tẹ́ ṣe ọgẹ́ ṣe dáadáa fún náà nù àìgbà nǹkan lọ́wọ́ rẹ̀ wọ́n ṣe dáadáa fún nù torí ẹ hàn án lọ́wọ́ kó mọ́ kọ̀ǹtínú àbúrò mọ́ nù so ìdẹ́lẹ̀ iná irú àwọn ẹran tí ń pín un ẹran ẹbọ ní ògbọ́dọ̀ máa jẹ́ ẹran ṣàdúrà ẹran kìnnì kan tó fi hàn mọ́ gbàrú rẹ̀ tó kò dáa so bí Islam ṣe kọ́ wa nìyẹn kó àtúwà pé ǹjẹ́ bá rí pé kí n ò jìnà sí ilé yìí aláburúgbà ni kí n ò jìnà sí so kọ́lọ́ mọ́ṣáà ṣe àánú fún wa tó kódà ẹ̀fọn gbogbo àdúgbò kan jọ dáwọ́jọ́ ilé ẹ̀jẹ̀ kájọ dáwọ́jọ́ lórí aláburú yìí lórí àníra àwọn ọmọ wọn nìfẹ́ wọn jẹ́ ọmọ gbé ládùúgbò ànímọ̀ tí wọ́n ń gbé tí ń jí àwọn tí wọ́n jí sáré ìhú gbogbo kẹfí gbógun ti rí ẹni báwọn ẹ̀ṣẹ̀ dáadáa fún náà nìyẹn ẹ̀ṣẹ̀ dáadáa fún náà ó ń bọ̀ àkọ́ kàwọ́ lè mẹ́ni àwọn ọmọ ni ẹ̀ṣẹ̀ ẹ̀ràn ọmọ ìyá tòun ń ṣàìdá ni àwọn ń ṣàìdá fún ẹran lọ́wọ́ tó ara ẹran lọ́wọ́ rẹ̀ náà ni pé kẹ́ dìde sí i kẹ́ mọ́jẹ kó kọ́ńtínú àbúrò rẹ̀ náà àwọn àdúgbò kan bẹ tó pé àwọn jẹ ti sí kalẹ̀ ní ti pé gbẹ̀rẹ̀ tí bá ń ṣe irú báyìí àfẹ́ ládùúgbò wa yes ń tọ́ dáa nù nam ẹni yìí ti wọlé wọn ìbẹ̀rẹ̀ kọ́nù ẹ ti wọlé ẹ ti àlékún sálá àwọn ìṣẹ̀lẹ̀ àwọn ìṣẹ̀lẹ̀. ẹ ẹ bọ́ọ̀lẹ́. ní àwọn ẹ̀rọ àwọn tó rẹ̀ lẹ́. ẹ fi kò rọ dúpẹ́ púpọ̀ fún wa gbádùn ètò orí nǹkan ọ̀la adípọ́ǹsì múlẹ̀ dáadáa dáadáa ọlọ́run bá dúpẹ́ fún yín. ìbéèrè bí wàá ní pàdé yín ni òun ni pé àwọn tí wọ́n bá bá ìyàwó àdúgbò ọjọ́ ń bá àdá tó sì lóun ṣe dáadáa pẹ̀lú wọn irú ìjà oníbẹ̀ fún un. ń ṣe lọ́run náà ẹni tí wọ́n báyàwó aládùúgbò báyàwó aládùúgbò sàwádà anábìlẹ̀ kò dáa kí ló ń báyàwó aládùúgbò sàwádà gbà ètò burú jù ní pé tí ó láti bí àwàdà àwọn náà ní ìdìmọ́ tí máa ń bẹ̀rẹ̀ wọn ni tó fáìn àwùjọ rẹ̀ tẹ̀ ń dán kí n tiẹ̀ pẹ̀lú ojú rẹ̀ ń dán tó wúrọ̀ àwọn kan báyìí aburú náà ni máa ń dálẹ̀ nazratun wa ibtisamatun wa salamun wa maw'idun wa kalamun wa maw'idun wa liqa tó kí èèyàn jìnà sí máa bá ìyàwó aládùúgbò sàwàdà àti tí ìta aládùúgbò náà tó gbogbo obìnrin tí ìbá ti ṣe ẹlẹ́tọ̀ rẹ̀ tí ìṣe ìyàwó rẹ̀ kì í sàbúrò rẹ̀ kí ló ń bá sàwàdà fún ìyàwó ilé kí ló ń bá sàwàdà fún tó kọ́lọ́n kọ́ ṣáà ṣe àgbóyè ẹ̀sìn rẹ̀ fún wa jù báyìí lọ tó tí wọ́n ti gbé pọ́ọ̀lù kan yìí àrọ̀ǹdẹ̀ bí ló ń la ìtàn àlà náà alaikum salaam wa rahmatullahi wa barakatuh náà ẹ ṣe gírí ẹ̀yìn náà lápò àmín àmín àmín. ẹ̀rọ̀kùn ìbéèrè lókè pọ̀ fún ìṣẹ̀lẹ̀ yìí gẹ́gẹ́ ni àmọ́ pé ní ẹni yìí gẹ́gẹ́ ni pé ní yálà bí ní ṣe òun hmm. àti ṣe ìrẹ́mọ̀ ṣẹ́rí hmm. tó wáyé pé jàlàbí pé ń woṣẹ́ ń ṣe dán ń ṣoògùn ẹ̀ lè fi hàn lẹ́yìn rẹ̀ o torí jàlàbí náà ní kàtígórì nínú láì tàlàjọ tó bá débẹ̀ kọ́ra even wà láìrò ọkàn mìíràn ní pé ọ̀rọ̀ jàlàbí gan ni mo fẹ́ bẹ̀rẹ̀ láti mọ̀ sọ báyìí wallahu a'lam assalamu alaikum wa rahmatullahi wa barakatuh